ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ń wò wá lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ohun tí a máa mú wá fún wa ní ọlọ́kan òjọ̀kan gbogbo bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá káàkiri gbogbo orílẹ̀-èdè Yorùbá àti ohun tó máa ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa tá a máa mú wá sí etí ìgbọ̀nyín ní ọ̀kan òjọ̀kan kan mm, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ máa gbọ́ gbogbo bó ṣe ń lọ gbogbo ẹ̀ láwọn máa mú wá fún yín ní ọlọ́kan òjọ̀kan fún ẹ̀yin subscriber wa àkìyìn pé ẹ fún ẹ̀yin old àkìyìn pé ẹ fún ẹ̀yin new náà àkìyìn pé you are welcome mm, fẹ́yìn tẹ́ bá wa like tẹ́ bá wa share tẹ́ bá wa subscribe àkìyìn pé ẹ ṣé owó tẹ fi ń like tẹ fi ń subscribe kò ní fi gbọ́ wọn sin ọwọ́ náà àṣerere gbogbo tẹ bá ń dáwọ́ yín lé ní ó máa yọrí sí ayọ̀ àti àlàáfíà ó yá mo wá kẹ́ wá lọ gbọ́ ohun tí a tún mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́ bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí èmi la ò ní yọ̀ sí bẹ́ẹ̀ ni èmi làwọn ọmọ Yorùbá Nation ní yọ̀ sí a dúpẹ́ pé ibi tá à ń lọ ò jìnnà mọ́ a ti débẹ̀ mo dẹ̀ gbàdúrà pé lágbára ọlọ́run èmi àti a ò ní farapa àwọn ọ̀dàlẹ̀ láàrin wa àwọn náà farapa nígbà tí ìmọ̀ àti dálẹ̀ ọmọ yorùbá tẹ́yìn náà dálẹ̀ ọmọ yorùbá ohun tó lè mú kẹ́ ẹ dálẹ̀ ọmọ yorùbá ni pé bóyá kẹ́ ẹ máa sọ pé ẹ lágbájá ni mo bá lọ mi ò bọ́ ọmọ yorùbá lọ o because o ò lè sọ pé o fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣoṣo lọ torí pé ta tó wà nílẹ̀ yìí ìran wa là ń jà fún kì í ṣe nìkan ṣoṣo hmm, kì í ṣe nìkan ṣoṣo so torí náà bá ti sọ pé nìkan ṣoṣo yẹn ó túmọ̀ pé o ti ń dalẹ̀ Yorùbá ó ti ti dalẹ̀ Yorùbá ni ó dalẹ̀ Yorùbá ni so mo tẹ̀ gbàdúrà pé lágbára Ọlọ́run ẹ̀mí àti a ò ní farapa so ẹ jọ̀ọ́ ẹja máa wà nínú ẹ̀mí nígbà gbogbo orílẹ̀-èdè nàìjíríà ti wà nínú àgbákò ìdààmú ìlàyélo ọ̀fọ̀ oríṣiríṣi àjálù ló kún léde báyìí lọ́wọ́lọ́wọ́ sí ara irinṣẹ́ tọ́lọ́run fẹ́ lò lẹ́rí yẹn ó ṣe jẹ́ pé àkókò tí wọ́n sọ pé kán káńsó owó kí owó kan ẹ lọ ká ẹ kówó lẹ̀ ìgbà náà ni ilé epo tún dé gbogbo ẹ̀ wá wọn mọ́ra wọn ìgbà yẹn gan làwọn ń pariwo àwọn ń lọ ẹjọ́ olórí búkú ló fẹ́ bọ́ta lóun fẹ́ lọ dìbò àbóhùn àbí òun fẹ́ lọ gba voters card àbóhùn lóun fẹ́ gba kíní kankan ẹ sọ fún mi wèrè wo lọ́lọ́run fẹ́ máa wọ aṣọ olóṣèlú gan káàkiri táàrí wèrè gan sẹ̀gán tó lè máa gbá aṣọ olóṣèlú wọ̀ káàkiri àrùkọ àkókò ìtọ́pọ̀ wọn aṣọ APC PDP sínú ó dẹ̀ máa dọ̀pọ̀ gbá aṣọ àdánù wọ̀ sọ̀rùn ó sì ń kiri káàkiri gbòòrò ojú òsì tì ọ́ pé wọ́n lè dáná súnmọ́ ọlọ́run tààlẹ́ náà tó fi máa wọ̀ káàkiri náà ẹ sọ fún mi àbí sẹ́rọ àkókò yìí gan láàmú sọ pé lámọ́já ni mo tò sí lẹ́yìn tàbí ni mo tò sí lẹ́yìn sẹ́rọ àkókò yìí. Hmm. èmi mọ̀ pé kó tó tó ní àárọ̀ ọ̀la eh, ọ̀la kẹ̀ ọ̀la ṣẹ̀ṣẹ̀ yá kó tó tó next week wọ́ọ̀ láti máa máa ṣẹlẹ̀ kì í tí tó next week báyìí gan sí báyìí sìn owó ó ti ń dá wàhálà lẹ́ báyìí léni léni kò tí ẹ̀ sọdúnmọ́ kankan máa léni léni báyìí sìn ìyá kan bá èpè ní fáwọn olóṣèlú àtàwọn olórí pé kò ní dáa fún ẹ ṣòfò ní o ẹ̀jẹ̀ fara ni àwọn ayé máa bàjẹ́ ní o ìyá kí ló ṣẹlẹ̀ ìyá ń sọ wípé àwọn tó fẹ́ rajà lọ́wọ́ òun béèrè lọ́wọ́ òun pé sí èso owó odò ọ̀lọ́wà lọ́wọ́ òun ìyẹn lọ́jà bíi tí a ti ń ta ọjà ìyá sì ní pé ẹ tó wà lọ́wọ́ ìyàwó rajà lọ́wọ́ òun bẹ̀ owó tán mú dání ní àwọn òfẹ́ gbà òun fẹ́ gba old money ìyá yẹn wọn àtàwọn ọ̀rẹ́ gbogbo wọn àwọn ònàwó tuntun lọ́wọ́ kò tí ì ti next week nìyẹn o epo tún wọ́n o ẹ̀ẹ́dẹ́lẹ̀ epo ń sìn ó ti tó ń lé epo ó wà ní òrùn ilépa máa sọ fún yín pé wọ́n kò wọ́n kò wọ́n kò wọ́n old money wà wọ́n lè gbé old money onímọ̀ọ́nì lòún fẹ́ gbà o so ò ní padà sílé àbí màá tọ́ jẹun tán ẹni tó fẹ́ ra jẹun sọ fún yín pé àwọn ò gba old money o àbọ̀ òtí ẹ̀ sọ fún wa jẹun tán wàá lò ní ṣẹlẹ̀ so wàhálà ti wùlẹ̀ wà ní ọ̀rẹ́dì nítorí òun fẹ́ lò lẹ́tìrí yẹn kò dẹ̀ ní kò ní kò ní sẹ́tù yóò máa le sí ni ìyẹn ló jẹ́ kí orílẹ̀-èdè ó ti ṣe kí ni kó tètè yá ní kíákíá nítorí náà àwa tá à ń pariwo occupy tá a la fẹ́ túyà túyà jáde ẹ̀já tó ń bọ̀ máa tún tẹpá mọ́ iṣẹ́ wa ká mọ báwọn èèyàn sọ bẹ́ẹ̀ tí ẹ̀ bá wọn sọ gan-an ó padà jáde láti náà ni torí ogun tẹ́ ó ti wà ní ọ̀rẹ́dì èmi ti sọ fún yín àtàwọn tó ti mọ̀ náà eight hundred naira ní epo ń lọ eight hundred naira per litre sí ni eight hundred naira per litre ni supermarket àti báyìí náà ti lè pupa gbogbo wọn ti mọ ti ṣẹlẹ̀ níṣó kì í dẹ̀ sí àwọn náà tí ọlọ́run ọba sí farao láyà lé fáwọn ọmọ Ísírẹ́lì wọn níbí lọ ọlọ́run ló sì ìjọba wọn láyà lé báyìí tó fẹ́ lò nìyẹn kò lógún nú àwọn láàmú adójúkọ gbà tó kọ́ bá tú jáde sí tó jáde gbogbo títì kún rẹpẹtẹ tán blọọkù ojú ọ̀nà tán mọ́tò ìjọba tán lẹ̀ kán mọ́ wọn ọlọ́pàá gbọ́n darapọ̀ èrò máa darapọ̀ ìta máa kún ẹ máa rí tó máa ṣẹlẹ̀ torí náà gbogbo àwọn Yorùbá àtàtà á kú oríire o àkó ayọ̀ ìyàwó àwọn yorùbá nation mọ́ sọ o so láfikún ẹjọ́ àwa tábà lówó púpọ̀ nílé ẹ tètè lọ dà sí báǹkì o ẹni tẹ́ bá ti five hundred naira one thousand naira tó ti pẹ́ ẹ tètè lọ wọ́nà láti tètè lọ sí ìfowó yín o kọ́mọ́dé pé tó ẹ mọ̀ fi flush tọ́lẹ́tì ni o lágbára ọlọ́run àní sàṣedànù o sàṣedànù àwọn tó kówó jẹ ló pè fún kò pè fún àwọn àmẹ̀kúnnù o so lágbára ọlọ́run àwa láàárẹ̀ yìí wọn láṣẹ Èdùmàrè mo kí wa lọ́pọ̀lọpọ̀ o a kú oríire o yorùbá nation ó ti dúró o kò ah, ní bàjẹ́ a ò ní farapa lágbára ọlọ́run